náà lọ ha gbogbo alukurani sórí nítorí pé àníyàn rẹ̀ ọ̀dà ọmọ pé a lè sí ilé ayé láì jẹ́ pa àmọ̀ nípa tọ́lọ̀ tó àwa náà ta kù ibi tí òòrùn ṣẹ́kù sí ó tó sásọ pásọ ọgbẹ́ ká gbìyànjú láti wá ìmọ̀ ká wá àmọ̀ nípa tọ́lọ̀ ká wá àmọ̀ nípa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ká wá àmọ̀ nípa ẹ̀sìn Islam ìmọ̀ wa pín sóríṣi méjì ìmọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni màtọ́jẹ́ túláàsì lórí oníkálukú wa pé ká kọ́ nípa rẹ̀ ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú bá a ṣe sin lọ ẹ̀sìn tọ́jú ojúlówó ẹ̀sìn èyí tẹ́lómi ò lè ṣe dípò wa kápá ti ṣẹ̀sìn yẹn ẹ̀sìn tó ṣe pé mi ni mo gbọ́dọ̀ ṣe tèmi ìwọ lọ gbọ́dọ̀ ṣe tiẹ̀ ní ìsìn sọ̀látù zuhur oníkálukú gbọ́dọ̀ kí tiẹ̀ mi ní sọ pé ńgbà tí bàbá tèmi ti kí tiẹ̀ a jẹ́ pé ọlọ́run ti mú tèmi kúrò nù rárá o oníkálukú ló gbọ́dọ̀ kí tiẹ̀ bẹ́ẹ̀ náà ni nígbà tí oṣù àwẹ̀ Ramadan bá dé oníkálukú ló gbọ́dọ̀ gba tiẹ̀ so irú àwọn ẹ̀sìn báyìí ìmára àlùwàlá oníkálukú ló gbọ́dọ̀ ṣe tiẹ̀ a gbọ́dọ̀ nímọ̀ nípa bá a ṣe ṣe kò tó káyí pé ńgbà táwọn kan ti ṣe ó ti parí nù lórí àwa yòókù a gbọ́dọ̀ wá mà nípa gbogbo orú eléyìí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú àwọn màmá màmá tó sì pé wọn màlúwa aláṣẹ o wọn màlúwa aláṣẹ ajambako àlùwà lá ni tó bá sàlùwà lá ọkàn lè fọ apá rẹ̀ dẹ́ba ìgbàwọ́ yóò sì pé tó ọ kéésì lẹ́yìn lọ́nà máa wò à kéésì ni kí náà wà wò ọkàn ni ó wò ara rẹ̀ ò sì dá ọ̀ sẹ̀sìn bọ́lọ̀ wọn bá ti ṣe fẹ́ àní bàbá kan ní hajj ó sàlù àlà nígbà tó parí àlù àlà so ẹsẹ̀ rẹ̀ ìdajì lọ́fọ̀ kọ̀fọ̀ dajì lágbọ̀n òkè ni òkè sàtẹ́lẹsẹ̀ o so gbogbo yẹn wọ́n sọ pé baba ẹ fọsẹ̀ dá ẹ fọsẹ̀ dá no no no ọlọ́run ò ní wo gbogbo ilé yẹn ọlọ́run ni à ẹ lọ tó àlù àlà sí ẹjọ́ ẹ mà wọ́n sì ń sọ fún yẹn tún lọ agídí baba nù fa kátó pé màmá màmá tí ó pè ẹ ẹ dákun fi kíní lẹ̀ jàre. ìmọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú bá sì tọ́sí fọ́nà ọba ní ìjọsìn tó jẹ́ ojúlówó ẹ̀sìn ọ̀nà ìyàlójẹ́ lórí gbogbo àwọn obìnrin wa pé kí wọ́n wà nípa rẹ̀. ìmọ̀ oríṣi kejì kò náà ní màtíkì sí ọ̀nà ìyà lórí gbogbo èèyàn ṣùgbọ́n tó ṣe é gbé ọ̀nà ìyà ní lórí gbogbo àlùmọ̀ lápapọ̀ a gbọ́dọ̀ ráwọn ẹni tó ní mà nípa àwọn nǹkan wọ̀nyẹn. tá a bá sì ti rí èèyàn táwọn kò káàtà ìjẹ́ ọ̀nà ìyà rẹ̀ ó ti kúrò lórí àwọn èèyàn yòókù bí kárí nínú wa àwọn èèyàn tó ṣe wípé ilmu tafsir àbúkátà wọn láàrin àwọn obìnrin wa obìnrin tí ó ní ìmà nípa tafsir láàrin obìnrin tí ó ní ìmà nípa bùkọ́lá ní kàdé ilmu faraid báwo wọn ṣe fi ogún obìnrin tí ó ní ìmà nípa usul al ilmu al-maqasid al-shar'iyyah obìnrin tí ó ní ìmà nípa èdè lárúbáwá tó ṣe pé láìpé èdè lárúbáwá yìí àbùkátà wọn náà láàrin tó wà nínú nínú àwọn àdúrà gbogbo àbùkátà tó ní rúmà yìí báyìí eléyìí ọlá ti ń bẹ fún rúmà báyìí tẹ́ ẹ bá kà nínú Al-Qur'an ibi tó lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ àǹfààní ọlá tó lọ́wọ́ bá ti fáwọn olùmọ̀ bí ọ̀rọ̀ ọlọ́tọ̀ ni yaf'al Allahu alladhina amanu minkum walladhina utul ilma darajat ọlọ́wọ́ máa ṣe àgbéga fún àlékún àgbéga yọmọ wá sí fún àwọn ẹni tó bá fún ní mà eléyìí kárí ọkùnrin ọkárí obìnrin kò sí yàtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin torí rẹ̀ àmúgàtà láti wá mà láti wá mà wa Aisha radiyallahu anha tábà fi wà pẹ̀júwe àrífà àmúgàtà láti wá mà Aisha ó ní màdébí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàbí ńláńlá wọn máa wá sí ìbéèrè lọ́dọ̀ rẹ̀ tòkòsí tó burú náà nínú kí obìnrin náà tó náà wá mà jìnlẹ̀ ìpele kẹta nínú tó tún jẹ́ ojúṣe mùsùlùmí lóbìnrin lórí ara rẹ̀ òun náà ní kíkọ́ máa wá rí kíkọ́ máa ṣiṣẹ́ rí iṣẹ́ rí oríṣi méjì ló pín sí wọ́n bẹ nínú sẹ́ẹ̀rí ilé ìtọ́jú ọ̀ràn yẹn ó sì bẹ nínú sẹ́ẹ̀rí ilé ìtọ́jú ọ̀ràn yẹn ilé ìtọ́jú ọ̀ràn yẹn nínú àwọn kẹtọ́ lọ́wọ́ sí lọ́ràn yẹn lórí wa túláàsì lórí ọkùnrin túláàsì ní lórí obìnrin kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú kásìtẹ̀ òhì kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú kábójútó sọ̀láàtì kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ká yọ zakat tá a bá lówó nínú ká gbáwẹ̀ tí rọmọmọ́nà bá dé nínú ká ṣe hajj tá a bá ní owó àti lọ sí àti àlàáfíà gbogbo eléyìí kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ẹ̀ agbọ́dọ̀ mójútó bákan náà obìnrin ó gbọ́dọ̀ jẹ́ni tí ó sojú kòkòrò láti mójútó àwọn náfìlà àwọn náfìlà nítorí pé àwọn ló máa ń ràn yàn lọ́wọ́ láti dí àwọn àlékù tó bá wà nínú àwọn ìtasí lẹ́sìn àwọn àlékù tó wà nínú àwọn ìtasí lọ́ràn ẹ̀yàn àti àwọn oríṣiríṣi àṣìṣe tó ṣe é ṣe kọjá kó ti ṣẹlẹ̀ nínú ẹ̀sìn tá ti ṣe tẹ́lẹ̀ ẹni tó bá ń mójútó fílà eléyìí ó ṣe lọwọ fún láti jẹ jẹ́ni tó ṣe pé ọ̀rọ̀ náà gbà lọ tó bá ti lọ́la lọ́la ìyá ó wá nínú hadith látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam idha sallat al-mar'atu khamsaha wa samat shahraha wa hafizat farjaha wa ata'at zawjaha qila laha udkhili al-jannata min ayyi abwabi al-jannati shi'ti Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní tí obìnrin máa ń ké sọ̀láàtù wákàtí márùn-ún tó sì ń gbààwẹ̀ Ramadan tó sì sọ abẹ́ rẹ̀ tó sì ń gbọ́rọ̀ sí ọkọ rẹ̀ lẹ́nu wọ́n sọ fún obìnrin tó bá ti jọ́ ìdá àgbéyàmá gbígbé wọ àlìjánná gba èyí yòówù tó bá wù ọ́ nínú ilẹ̀kùn àlìjánná wọ́n ní kí n tún wí gbogbo obìnrin tí bá mójútó sọ láti wákàtí márùn-ún ẹ̀rọ obìnrin kan wàhálà ṣẹlẹ̀ sí òun àtọkọ rẹ̀ ọwọ́ àrùn fọkàn bí gbẹ. àwọn bí obìnrin ẹ léèrè pé nítorí wọn gán ti ṣe sọ láti ká ẹ̀ wọ́n ní ah, ilẹ̀ ti ta. bẹ́ẹ̀ ni ẹni tó pa tó náà bá ti kó lọ́lọ́wọ́ kò sì ní fi ilẹ̀ lọ́sùlọ́hà fàlẹ́sì yọ. wọ́n gbàgbé ọlọ́run ọlọ́run pa wọn náà ti. torí di eléyìí báyìí tóbìnrin bá ń mójútó sọ láti rẹ̀ márùn-ún lójúmọ́ èsì ká kí tó sì sọ abẹ́ rẹ̀ kìí ṣe àwọn obìnrin tó jẹ́ pé bí wọ́n ṣe ń mójútó ọkọ ni wọ́n tún mójútó àlè wọ́n lè kàn ṣàjọyọ̀ wọ́n á to àwọn téèpù lóríṣiríṣi gbogbo àwọn tó wá rọ kíríkà téèpù kọ̀ọ̀kan oríṣi aṣọ kan náà ni wọ́n wọ̀ àwọn míì oríṣi aṣọ míì àwọn míì oríṣi aṣọ míì wọ́n sá lọ bí téèpù mẹ́ta wọ́n wá ní committee of friends friends ìta ni wọ́n ní friends ìyàwó táwọn àlè rẹ̀ nìyẹn àwọn òbí lẹ́yìn lélẹ́yìn náà sọ abẹ́rẹ́ ọ̀fọ̀ abẹ́rẹ́ ọmọkùnrin mi náà àwọn òbí lẹ́ àwọn náà ràn ìyàwó lọ́wọ́ láti máa ṣe ránu nítorí pé àwọn náà àdáyàtà ó wà lára wọn ó sì wá nínú hadith anabi sallallahu alaihi wasallam wọn ni lọ́la tó lọ jẹ́ ẹ̀tẹ́mẹ̀kẹ́ àdàyọ́dà wọn ni dayọ́ kò ní wà jẹ́nu àwọn sàbí ni wọn ni tani dayọ́ anabi sallallahu alaihi wasallam fi ahlihi zina wa sakata alayhi ẹ̀tọ́ bá pé ìyàwó òun ṣe ó fi bẹ̀rù lọ wọ́n ní ìyàwó rẹ̀ tó ṣe zina ìyàwó sì confam ọ confess kò ṣe zina ọ jẹ́wọ́ wọ́n á bí ọkọ lérè pé ń gbọ́ sí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí a lè ṣe sí kí lè ṣe fọkùnrin lá bí mo fẹ́ ṣe fún un. dáadáa o sì tún fi ìyàwó lẹ́lé rẹ kó o lé dànù kíkà kó sinmi tó tọ́ba sọ abẹ́ rẹ̀ tó sì tẹ̀ láti ọkọ rẹ̀ wọ́n sọ fún tó bá dídọ́ gbẹ̀dẹ̀ ọ̀kẹ́ wíwọ àlìjánà báyìí yíwọ ọba wúrọ ọ nínú àwọn ẹlẹkùn àlìjánà Ọlọ́run bá kó sí bẹ́ẹ̀ máwọn obìnrin wá o. bákan náà nínú àwọn nǹkan ilé ìjọ ẹ̀kọ́ mi ò tún mójútó òun náà ni àwọn ọ̀ranyàn ilé ìtísẹ̀ ní àmúwá tó sì sínú ọ̀ranyàn kankan lórí obìnrin òun náà ni kíkó mi ọmọ gbogbo ara rẹ̀ gbogbo ara rẹ̀ tí ó bá jáde lé rẹ̀ tó fi lórí ojú àti ọwọ́ rẹ̀ kó gbogbo ẹ̀ òfin ọlọ́run bá yẹn eléyìí nàmbà túláàsì kìí ṣe nàmbà fẹ́ òfin ọlọ́run bá lọ́dá lórí ẹ̀ tọ́ba ọlọ́run lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin èyí sì sọ fọlọ́ kó o sì wá ṣe báyìí fáwọn obìnrin sọ́sọ́ sì dáa bẹ́ẹ̀ á àgòrò olúwa rẹ̀ tó sì gbádùn òfin ọlọ́run bá màlẹ́ léyìí ọlọ́run bíi wá sòfin kan káwọn ẹni tó bá fẹ́ gba dáadáa ti bẹ lọ́dọ̀ ọlọ́run wọ́n máa wá fetí pàlàbà rẹ̀ wọ́n máa tẹ̀lé ni torí pé ilé ayé ta wá ilé àdáwò ni àdáwò kí wọ́n tẹ̀lé tọ́lọ́ àbò ní tẹ̀lé tiẹ̀. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ọlọ́run bá dákú àti sẹ́mi kó lè máa fi dán wa wò níta nínú wa yóò ṣiṣẹ́ tó rẹwà jù torí ẹ̀ lé obìnrin mùsùlùmí náà lọ gbọ́ yẹn o nínú ojúṣe rẹ tó dọ́ra yẹn lórí rẹ òun náà kórìí kó gbogbo ara rẹ̀ nígbà tó bá jáde lé rẹ̀ títí tó fi lórí ojú àti ọwọ́ rẹ̀ méjèèjì níbi káwọn ọkùnrin ọlọ́kùnrin kan máa yọ torí ìwọ ló jẹ́ ìwọ ló jẹ́ pé káwọn ọkùnrin ọlọ́kùnrin orí ọ tọkọ rẹ ni wọ àbúrò wa sọ rẹ ti gbogbo ara yìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ ọjọ́ ni tí wọ́n máa kó gbogbo ara rẹ kí ẹgbẹ́ náà bá ti fi pa láṣẹ tó ti fi pa obìnrin olùgbàgbọ́ òdodo láṣẹ nínú Al-Qur'an àgbóṣùwà ní súnà nígbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam torí di eléyìí bẹ́ẹ̀ tó lè bá ti wá mójútó eléyìí bẹ́ẹ̀ ó ti wà lórí ṣíṣe dáadáa ní dáadáa tó ṣe kíkọ́ máa bẹ́ lọ kó lọ́wọ́ ó jẹ́ kókó kálẹ̀. àlàyé bí ó ti ṣe wá máa múra yìí irú aṣọ tí wọ́n máa wọ̀ ó ń bọ̀ níbi ẹ̀tọ́ obìnrin. bákan náà nínú tó tún yẹ kó wọ́n ní obìnrin sọ̀wà wò ó sọ̀wà nù ó lò wò lórí ọkọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin nínú Islam kó mójútó àwọn àwà tó dára àti àwọn ẹ̀kọ́ tó dára kẹ́ẹ̀rí mi máa sòdodo tó ń bá sọ̀rọ̀ tí kò lè bẹ̀rí rẹ jẹ́ bí a ìyá dá wà kò lè má sòdodo kì í parọ́ àmọ́ wọ́n ti mọ̀ ọ́ bẹ̀rẹ̀ àkíní ta lẹ́ lọ́sọ ẹ máa bọ́rọ̀ sóta ẹ má tẹni tí ó máa parọ́ wọ́n jọ sọ̀rọ̀ pẹ̀lú ọkọ ó sì pariwo síta ẹ gbà mí o kí ló kí ló dé kí wọ́n pọ̀ kékeré bákan náà kọ́ ọ máa ṣe dáadáa sáwọn èèyàn tó ń bá ń bá ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ tó jẹ́ pé yóò sọ ọkọ rẹ̀ di ọ̀tá gbogbo àwọn tó ń bá gbélé yóò sọ ọkọ rẹ̀ di ọ̀tá gbogbo ará àdúgbò ọ̀pẹ́ nìkan jà fọ́ gbogbo lé mú lọ́pọ̀lọpọ̀ obìnrin lọ́ba tọkọ bá ti dé báyọ̀ rẹ̀ kíkalẹ̀ ni yóò wù pé kọ́dà gan-an lẹ́ẹ̀lẹ́ẹ̀kan ọ̀dà ọlọ́run ní kẹ́ tètè na wọ́n kọ́ ọ̀páwọn ò ní lù mí. nígbà wọn náà bá ti gbọ́ báyẹn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi náà ọkùnrin obìnrin lẹ́lẹ́lẹ́mí rẹ̀ òun na ara rẹ̀ ó ń kí adigun ta lójú àyè ó ti lọ́ máa fẹ́ wù. ọlọ́run máa rẹ̀ wọn máa rọrùn kọ́lá farada nínú sí pé pọ̀ bákan náà ọ̀dọ̀ wo obìnrin ọjọ́ pé yóò máa pẹ̀lẹ́ yóò máa tújú kásáwọn ọ̀rẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ ní jẹ́yà fatúrú fatúrú ó sì jẹ́ obìnrin tó so yìí pé yóò máa sọ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn Islam tó dá lórí ọ̀nà tó yẹ ká máa gbà jẹun ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ló dé pé lójú gbogbo yẹn lọ́kà tó tẹ́sí lọ́mọ ẹ̀kọ́ gbúgbà pé òun gbọ́dọ̀ kóra òun gbọ́dọ̀ kóró láti rí òun gbọ́dọ̀ kó gbọ́dọ̀ kóra lọ́kà máa ń sún tẹ́sí bẹ́ẹ̀ náà ni ó yá lójú wájú gbogbo yẹn tó sì dáa bẹ́ẹ̀ òkúkú dáa bẹ́ẹ̀ wọ́n ní ní Australia arábìnrin kan wọ́n lọ sí páàkì láti máa lọ pàtẹ́kùn so ọmọ rẹ̀ wá ń sunkún ọba yọ ń jàbàlà lójú gbogbo èèyàn ó sì gbé sọmọ lẹ́nu oníwèéwèé kan wá wá sọ́dọ̀ rẹ̀ ọba yà fọ́tò ọba tún rẹ́rìn sẹ́nu káwọn òyìnbó tí wọ́n wò lójútì nígbà tí ìtìjú bẹ́ẹ̀ délu wọn lọ́nà pin so inú tí wọ́n dùn pé yẹ́s yẹ́s wọ́n tún ya fọ́tò wọn máa fi àwọn èèyàn pé bóyá eh, breast feeding wọ́n fi polongo rẹ̀ ọmọ pé nǹkan míì ló ń wé ròyìn rò inú àwọn tó ní làákàyè láàrin wọn lóní wé ròyìn òun á kó sínú headline wé ròyìn rẹ̀ pé sọ́dá káwọn obìnrin ọmọ yọ ọmú wọn báyìí wá gbogbo ara yé àṣetò fẹ́ fàyọ̀ à ẹ wá máa wọ àwọn òyìnbó tó bá kó òyìnbó ni wọ́n kà fún bírò àwọn tó ń wá òkọ́ sí wọn gbogbo àwọn obìnrin bá wọ̀ wọ́de wípé wọ́n fẹ́ fi ẹ̀tọ́ àwọn tó àwọn ẹ̀tọ́ wo báwọn lè yọ ọmọ àwọn ibikíbi tó bá wà ah. ọ̀pọ̀lọpọ̀ náà wà pé irú ìrònú tó yìí kò ní gbé ká yọkàn ya nígbà tí ó pé yẹn yọ máa dá jẹ sàn ah, Islam fẹ́ kọ́ jẹ́ ìtọ́lẹ́kọ̀ọ́ kọ́ jẹ́ ìtọ́lẹ́kọ̀ọ́ ẹnìkan fẹ́ wá fi ọmọ rẹ bẹ̀rẹ̀ wọ́n á gba wọ́n á kọ́ àpò àánú lẹ́yìn wọ́n á kọ́ ní àbáwọlé tòlóṣù gbogbo èèyàn wọ́n rí bẹ́ẹ̀ sí ń sọ òkèlè sọ́hùn ó ṣe é ṣe kẹ́lọ́ mi ò rí bá a ṣe màmá ọmọ tẹ ó yẹ pípẹ́ ókè ẹja máa lọ láti máa padà wá gbà rà lọ́ba parí. tó kó là á jẹun kó là á mú mi ìyẹn gbọ́dọ̀ kọ́ nípa rẹ̀ bákan kó là á sọ̀rọ̀ ẹlòmí ọmọ ọ̀rọ̀ sọ kó là á jókòó ẹlòmí ọmọ jókòó jó. Islam oníkẹ́ ẹ̀ mójútó gbogbo eléyìí nínú àwọn sẹ́ẹ̀rí òun náà ní kóbìnrin kó mójútó ọkàn rẹ̀ kó fẹ́ Ọlọ́run ọba wa kó sì máa bẹ̀rù Ọlọ́run ọba wa kọ́mọ ọlọ́run kọ́mọ kíyèsí kọ́nà ọba ń lé òní gbogbo gbà nínú àwọn sẹ́rí lọ́yẹ gómìnà ó tún mójútó òun náà ní pẹ́ kó sọ abẹ́ rẹ̀ kó sọ ahọ́n rẹ̀ kó sọ ojú rẹ̀ á sì fi pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àyíká ló ń ṣẹlẹ̀ lápá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ abẹ́ má ọ̀pọ̀lọpọ̀ sọ ahọ́n wọn má ọ̀pọ̀lọpọ̀ sọ ojú wọn má. nínú tó tún jẹ́ ojúṣe yín òun náà ní pẹ́ ẹ máa mójútó ẹ̀tọ́ ọkọ yín eléyìí bẹ́ẹ̀ ní ọ̀ràn ẹ̀tọ́ ga jù nítorí pé ẹ̀tọ́ ọkọ òun ló wá ló sì kùkè ló ṣe èkejì obìnrin tó wà ní ọkọ lẹ́yìn ìwọ náà ọba lórí rẹ̀ nínú àwọn ìtọ́ga jù nínú ìwọ ọkọ lórí rẹ̀ òun náà ní kọ́ yí ọkọ rẹ nínú kọ́ ọ mẹ́tì kọ́ máa bínú sí ọ gbogbo gbà kọ́ ọ máa ṣe tó bá tó túṣe rẹ lórí rẹ̀ mójútó aṣọkọ rẹ mójútó oúnjẹ rẹ mójútó ntó lè jẹ́ kí lóore ó dùn kọ́ máa ṣe sọ́ra fún ohun tó lè mú kí ọkàn rẹ ọmọ àbàjẹ́ kó o jìnà sí torí pé gbogbo gbà tó máa ń ṣe báyìí èyí ló pọ̀ wọn ga sí lọ́dọ̀ ọkọ rẹ ẹnì kan láwọn kà nínú tíra kan gbígbé èso ọ̀ràn yẹn lórí obìnrin ní pé kó ṣiṣẹ́ sí ọkọ rẹ mọ̀nà èso ọ̀ràn yẹn lórí rẹ kọ́ fọṣọ èso ọ̀ràn yẹn lórí rẹ kó dáná kọ́kọ́ bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀sọ̀rọ̀ rẹ wọ́n kò lọ sí lílé ọkọ pé tó ọba ṣiṣẹ́ sí ọkọ rẹ bẹ́ẹ̀ ni wọ́n fi dùn kọ́ yìí sọ obìnrin wo náà ní ọ̀ràn lílé ọkọ pé tó ọba ànábì ti kọ́ ni lẹ́kọ̀ọ́ ànábì wá ní sallallahu alaihi wasallam ànábì ti kọ́kọ́ àtìyàwó ó ní ẹ̀yà àti kí n kọ́ yín nìkan kan tó lóore fún yín lọ́mọ ọ̀dọ̀ lọ. onáni kan tó subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n Allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n síwájú bẹ́ẹ̀ tó sùn eléyìí lóore ju ọmọ ọ̀dọ̀ lọ fún yín bẹ́ẹ̀ náà máa kọ́kọ́lọ́kọ́ nínú àwọn obìnrin látàrí títí náà máa ń wọ́ ọmọ ọ̀dọ̀ máa ń wọ́ ọmọ ọ̀dọ̀ ní ìdè ṣiṣẹ́ sí ẹnìkan kan ọmọ ọ̀dọ̀ máa ń ọmọ ọ̀dọ̀ ti dọ́kọ̀lọ́kọ̀ lé ọmọ náà ọmọ ọ̀dọ́ ti kọ́kọ́ mọ́ wọn lọ́wọ́ ọmọ ọ̀dọ́ ti tìyá mọ́ wọn lọ́wọ́ tó eléyìí jẹ́ òsì jẹ́mà nínú ojúṣe obìnrin òun náà ní pé lórí ara rẹ̀ òun náà ní kó sọ ara rẹ̀ níbi àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí máa kó parun balẹ̀ ẹ má jẹ́ni tí wọ́n máa fi sọ láti yín balẹ̀ ẹ jẹ́ni tí wọ́n máa mójútó lákòókò rẹ̀ ẹ mójútó àwọ̀ ẹ̀yìn lákòókò rẹ̀ ẹ sì jẹ́ni tó ṣe wípé yọ sọ fún nǹkan tí máa mú kẹ́mi ọ̀lẹ́ bíi kéèyàn jẹ́ ní tí ò ní fọkànbalẹ̀ sọ́nà àwòrán òburú èèyàn gbọ́dọ̀ sọ̀ra fún lùkà bẹ́ẹ̀ kéèyàn sọ̀ra fún àlọ́ ilé òkè náà wọ́n bẹ ẹnu tọ́jọ́ ọ̀ràn yẹn lórí obìnrin bákan náà nínú àwọn nǹkan tó tún jẹ́ ọ̀ràn yẹn lórí obìnrin pé kó sọ̀ra fún òun náà ni mímọ fẹnu sáàtì àwọn èèyàn òfófó ẹ̀gàn ayọ́nusọ yíyọ́tì yíyẹ́mú èyí tó pọ̀ fún àwọn obìnrin asọ̀ra bákan náà nínú tó tún jẹ́ ojúṣe obìnrin náà ni ká sọ́ra fún wọ̀kúwọ̀ ká sọ́ra fún wọ̀kúwọ̀ bí aṣọ funfun bí aṣọ tó kúrú bí aṣọ tó ṣe ikọ́ fẹ́lẹ́ bí aṣọ tó ṣe pé ògidì ìwò lọ́wọ́ lára rẹ̀ léèsì tó ṣe pé ìwò ara rẹ̀ gan ó borí ọmọ tuntun ẹ̀wù tí ò lápá ẹ̀wù tó ṣe pé èèyàn lè wọ̀ káwọn èèyàn má tó síjú wòyàn ẹ̀wù tó ṣe pé téèyàn bá wọ̀ ó fi hàn pé kèfèrí àbí kó jẹ́ pé a lọ gẹ́rí bí táwọn kèfèrí obìnrin ó sì kórè rẹ̀ lọ́sọ́dọ̀ bábà ó ní kí wọ́n kò ń gẹ́ ó wá sórí lórí bọ̀m̀bọ́ì sọ́dọ̀ abẹ́ pèlè yọ̀dà. ìpele kejì ojúṣe obìnrin nílé rẹ̀ ilé rẹ̀ làáfin rẹ̀ ilé rẹ̀ òun làáfin rẹ̀ wo obìnrin tó bá mójútó lé rẹ̀ wàá rí tó ọkàn yóò máa balẹ̀ tuntun àìmójútó lé ilé ilé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ká tí ò ti dé orí ilé ọkọ̀ kan gbé lálàáfíà tí obìnrin tó bá ti fi lé rẹ̀ tó bá ti fi ráre tọ́jájú náà ni wípé wàhálà púpọ̀ náà ni ọba nínú ìgbésí ayé ni. tá a bá wọ ilé a lè kọ́kọ́ bẹ́ẹ̀ ìyàwó bẹ́ẹ̀ ó ṣe ṣe kí bàbá àtìyá náà bẹ́ẹ̀ gbà mí àwọn ọmọ náà sì máa bẹ́ẹ̀ gbà mí. ilé ọ̀ràn yẹn ló jẹ́ wípé gómìnà ó ń bójú tó ó sì mọ ọkọ rẹ̀ lọ́gàá nínú ilé nítorí pé ọ̀gá kọ̀ méjì kò lè wakọ̀ kọ́kọ́ rẹ̀ fún ìyẹn gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé yóò ju ọ̀rẹ́ lẹ̀ nígbà tó kọ bá ń pàṣẹ obìnrin ọ̀gbọ́dọ̀ pé èmi náà èèyàn ni mí nítorí wọn bá sọ pé kọlu kọlu kọlu ó yẹ kó nu lè sọ pé kúlùtù pé wọn sọ báyìí wọn sọ báyìí èmi náà kúlùtù èmi náà sọ à obìnrin tó bá dé obìnrin lè kì í ṣe bẹ́ẹ̀ ó wà nínú hadith látọ̀lá nípa Muhammad sallallahu alayhi wa sallam wọn ni la yusluhu li basharin an yasjuda li bashar walau salaha li basharin an yasjuda li basharin لأمرت المرأة أن تسجد لزوجها من عظم حقه عليها wọ́n ní èèyàn kan kò gbọ́dọ̀ forí kalẹ̀ fẹ́yà mi tó bá yẹ kó tọ́ kéèyàn kó forí kalẹ̀ fẹ́yà mi obìnrin ní bá paláṣẹ pé kó máa forí balẹ̀ fún ọkọ rẹ̀ nítorí ìwọ ọkọ tó tóbi ti bẹ lórí rẹ̀ wọ́n bí Aisha radiyallahu anha wípé ta lẹ́ni tó ṣe pé ìwọ rẹ̀ tóbi lórí obìnrin Aisha ni tó jù á ó ní ọkọ rẹ̀ ọkọ rẹ̀ alẹ́ dàkàlẹ̀tì jẹ́nà obìnrin yóò tó kú ní ìgbà tí ọkọ rẹ̀ yọ́nú sí ó kú lórí pé ọkọ rẹ̀ sì yọ́nú sí anábì ni yọ wà lùjẹ́nà. nínú àwọn nǹkan tó yẹ ká mójútó nínú ilé nínú ojúṣe obìnrin òun náà ní kó gbọ́rọ̀ sọ̀kọ lẹ́nu ní gbogbo gbígbọ́rọ̀ sọ̀kọ lẹ́nu lópin ìgbà tí ọba ti kọ́ láti pẹ̀lú tọ́ta kò tọ́lọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin tó máa ń ṣe bẹ́ẹ̀ sẹ́ni tí ọba yín kó sí ti bẹ́ẹ̀ láàrin ẹnì kò ní bá yín dá sí láéláé bákan náà ẹlẹ́kejì òun náà ni kò máa bọ́kọ lù lọ́nà tó dáa bí wọ́n ṣe ń fẹ́ ọkọ sí dáadáa sí ọ bẹ́ẹ̀ ni kí wọn náà máa ṣe dáadáa sí nítorí pé ọlọ́run ti dá ẹ̀ lórí àdámà kọ́ máa ṣe kọ́ máa nífẹ̀ẹ́ tó bá ṣe dáadáa sí tí wọ́n bá ṣe dáadáa sọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ òun náà sì máa fi dáadáa fi sàn fún ẹ nínú ètò tó ojúṣe rẹ nílé rẹ ẹlẹ́kẹta òun náà ni kó o máa wá ojú ọkọ rẹ kó o máa ṣe tó fi nífẹ̀ẹ́ rẹ nítorí wípé obìnrin tó bá gbọ́n kò ló máa ń ṣe bẹ́ẹ̀ àwọn obìnrin tó bá pọ̀ wọ́n ní kọ̀ wá sọ́dọ̀ mi èmi náà kò sí tó kàbí pẹ̀lú ẹ̀ alùpọ̀ fọ́ọ̀mù rẹ̀. bákan náà nínú tó tún jẹ́ ojúṣe rẹ nílé rẹ o ní kò gbọ́dọ̀ gba àwẹ̀ náfìlà tọkọ rẹ sì bẹ́ẹ̀lé láì gbàyọ̀dá lọ́dọ̀ rẹ nínú tó tún ojúṣe rẹ nínú ilé ọkọ rẹ o náà ní kó sọ ilé ọkọ rẹ dáadáa ọ gbọ́dọ̀ tí kẹ́nìkan wọnú ilé ọkọ rẹ tọ́ ọmọ kọ́kọ́ rẹ ọ̀fẹ́ olúwa rẹ nínú ilé rẹ kódà kó fi pọ́mọ ìyá rẹ ọ̀gbọ́dọ̀ wọn lé rẹ láì jẹ́ pọ̀ gbàyànjá lọ́dọ̀ ọkọ rẹ after all is my brother ẹnikẹ́ni ó sì gbàgbé gbélé ọkọ ni wọ́n wà láì gbàyànjá lọ́dọ̀ ọkọ rẹ ọ̀gbọ́dọ̀ díkẹ́ni kan wọnú lé rẹ nínú ojúṣe rẹ nílé ọkọ rẹ o ní pé o ò gbọ́dọ̀ la wàhálà bọ́kọ rẹ lọ́rùn nípa níná bóyá lórí oúnjẹ bóyá lórí aṣọ ní tágbára ọkọ rẹ ọ̀ká kọ́ máa ṣe kọpikọpi nípa àwọn èèyàn máa ṣe ń ṣe ni wọ́n náà fẹ́ kà ń kó o ó sì mọ̀ gbàgbára ọkọ tí ọ̀ka bẹ́ẹ̀ sì ni ọmọ kan ọwọ́ ọ̀dọ́gba kọ́ máa la wàhálà ọkọ lọ́rùn sọ̀ra fún bákan náà kó máa gbìyànjú láti ṣe tí ó ti ọkọ rẹ lọ́rùn ẹlẹ́kẹ̀ẹ́jọ ó náà ní kó máa sọ̀sọ́ fọ́kọ rẹ kọ́ máa sọ̀sọ́ fọ́kọ rẹ kó o jẹ́kọ́jẹ́ pé gbogbo wa tó bá wù ọ inú rẹ̀ ó dùn tó bá gbó orun ara rẹ̀ orun tó dáa ní ọ̀gbọ̀ tó bá kọ́ kàn lára lẹ́kẹ̀sán nínú ojúṣe rẹ tó gbọ́dọ̀ wáyé nílé ọkọ rẹ òun náà ní pé kọ́ ọ máa mọ ọlá fún kọ́ ọ mọ ọlá fún kó o sì máa gbéga tó náà bá fún fún pàápàá jùlọ tọkọ rẹ bá jẹ́ ní ti mójútó ní tọkọ rẹ jẹ́ ní ti ná lẹ́yìn lórí tí ń gbìyànjú tó dì wọn bọ́lọ̀ wọn bá ti fi fún máa sọ̀rọ̀ dáadáa sí ọlọ́wọ́ gbogbo yìí láṣìírí ọlọ́wọ́ bó ti kí ọmọ kọ́wọ́ máa ròkè sí ọlọ́wọ́ máa kọ̀kọ̀ rọ́pò ó rí i pé dáadáa yóò máa pọ̀ lé ọkọ má sì dàbí àwọn táwọn nínú ìkùnà ẹ̀yin obìnrin àwọn obìnrin ní kí ló dé Ànábì sallallahu alaihi wasallam wọ́n dáhùn wọ́n nítorí pé ẹ̀ máa ṣépè púpọ̀ ẹ̀ sì máa sa ìmúrí sọ̀kọ̀ ẹ̀ máa ṣépè púpọ̀ ẹ̀ sì máa sa ìmúrí sọ̀kọ̀ nínú àdìsí kan Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní law ahsanta ila ihdahunna ad-dahr thumma ra'at minka shay'an qalat ma ra'aytu minka khayran tó wá ra ìdá kan lára rẹ̀ jọ kan yóò sọ pé òun tiẹ̀ rí ya ọkùnrin náà lẹ́nu o ànábi sọ̀rọ̀ wá sílẹ̀ ló ti kọ́ alẹ́ kọ́ yẹn tí ten thousand mo fọ́ olómi èso rẹ̀ kan fọ́ rí tòtò ní pété yẹn bá ti mà tẹ́lẹ̀ kí yá yẹn lẹ́nu tòkọ̀ wá túmọ̀ sí pé kí obìnrin náà máa ṣe irú ẹ̀ kí wọ́n ti ní bá a ṣe máa ṣe nu ànábi sọ pé àwọn máa ṣe bẹ́ẹ̀ làwọn ṣe ń ṣe àwọn táwọn ẹbí náà máa ń tí wọ́n fẹ́ wọ́n náà náwó kè ọ̀dà tó kò ní náwó kè. bákan náà nínú tó tún jẹ́ ojúṣe rẹ nílé ọkọ rẹ oníkọ̀ gbọ́dọ̀ jáde nílé ọkọ rẹ kọ́dà tó ti pé bàbá àti ìyá rẹ lọ fẹ́ lọ wò láì gbàyọ̀ǹda rẹ. ọ̀pọ̀lọpọ̀ obìnrin nígbà tí mi kì í ṣẹlẹ̀ mọ̀ à ń jáde kó ṣe omi jáde à ọ̀gbọ́dọ̀ síbẹ̀ o nínú ojúṣe rẹ nìyẹn. bákan náà nínú tó tún jẹ́ ojúṣe rẹ nílé ọkọ rẹ oní àdìgbò mójútó ṣíṣètò oúnjẹ ọkọ rẹ kílẹ̀ ọmọ má yọ̀bù má o sì jẹ́ni tó ṣe pé wọ́n gan alára ọmọ ìtura rẹ̀ sí. nínú tó tún jẹ́ ojúṣe rẹ abala kejì nínú tó jẹ́ ojúṣe rẹ tó o bá ti di màmá àwọn tó ti bímọ nínú àwọn obìnrin nínú tó jẹ́ ojúṣe ipò màmá ga ẹsìn kọ́ ló ń pa wá láti kásí dáadáa sí bàbá àti ìyá wa bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn sàbí tiẹ̀ pé ìkó àbẹ̀bí sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ náà lọ́lẹ́kọ̀ọ́ sí kí n ṣe dáadáa sí jù anábì ní rẹ̀ ó ní lẹ́yìn náà ta ni anábì tún ní yọ ààrẹ náà ta ni anábì tún ní yọ ààrẹ náà ta ni lẹ́lẹ̀kẹ́rin la tọ́ba ní bàbá rẹ̀ sallallahu alaihi wasallam á ah, ayé màmá ga ayé màmá ga pọ̀ ọlọ́mọ jẹ sílò torí táyì bá ti ga jù gbà ìyẹn máa ayé yín ga níbi ẹ̀sìn Islam ti ṣe tòun yín sí ṣùgbọ́n báyìí ṣe ga ojúṣe ńlá wa ń bẹ tẹ gbọ́dọ̀ òtútù ibi tó túnṣe yìí ti wáyé ìlọ̀rọ̀ náà tó ní yá ayò ẹlẹ́dẹ́ iná ààbò kúrò àwòkọ́sọ̀ wà á lé ìkùnà ẹ̀yin olùwàwò òdòdó ẹ sọ́ra yín ẹ sọ ara yín àtàwọn ará ilé yín níbi àti wọn. màmá kan ìdí nì táwọn ojúṣe yìí alákọ̀ọ́kọ́ nínú ojúṣe yín gbàdébá ti di màmá àbí tẹ̀ ń bá ń palẹ̀ máa ti di màmá òun náà ní pé ẹ̀yin lẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín sẹ̀sà ta lẹni tẹ̀ ń fẹ́ kọjá bàbá ọmọ yín nísìn ẹ sọ pé èèyàn gun bàbá rẹ èèyàn kéèyàn bàbá rẹ ara yín lẹ ń bò yéé sọ ọmọ lẹ ń bò yéé sè bàbá rẹ lẹ ń bò torójú yín ọ̀fọ́ tẹ̀ fi lọ́ọ́ fẹ́ o ẹ̀ ń gbọ́dọ̀ fẹ́ sọ fún màmá rẹ nìyẹn lójúmọ́ èèyàn fún bàbá yín mọ́ká bá máa tó máa fẹ́ èèyàn mú ni. òdo aṣọ ọmọ làákà ẹ̀ ti ń jiná. láti jọ́ kan máa sọ fún ọmọ rẹ̀ pé a ah, lójúmọ́ tí wọ́n ti ọtún dájú wa ẹ sọ fún èèyàn mú ni èèyàn mú ni. tí dájú wa bá jí èèyàn kú kó tún jí èèyàn kú ẹ̀ ti jí èèyàn kú èèyàn kú pátápátá. oníbàwò oníṣẹ́fẹ́ ilẹ̀ lọ fẹ́ wọn. ó lè ṣe ẹ̀yin ni kẹ́ fún ara yín fẹ́ sàdálẹ̀ fẹ́ kó jẹ́ bàbá i love you i love you èèyàn púpọ̀ lè sọ fún mi nínú i love you i love you ó wà wọn i love you èké i love you dodo. èwo i love you lórí ẹ̀sìn èwo ni i love you lórí ayé ilé ìtura fẹ́ nínú wa wàá gbàgbé nítorí wọn náà àdéhùn àdéhùn àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn sẹ́lẹ̀ ìdájẹ́ ọkùnrin. من ترضون خلقه ودينه فزوجوه إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض anabi sallallahu alaihi wasallam wọn lẹni tẹ yọtú sí ìwà rẹ̀ àtẹsí rẹ̀ tó bá wà tọrọ ọmọ yín ẹbí fún ẹ bá pọ̀ láti ṣe bẹ́ẹ̀ àmì wọ́n ṣẹlẹ̀ àríkú ọ̀sẹ̀lẹ̀ ìbàjẹ́ kú sí ẹ̀tú gbòòrò yọ balẹ̀ ayé kan ìdí nì tó fi jẹ́ pé ìwọ obìnrin tó fẹ́ lọ lé ọkọ àbí obìnrin tó ti wà lé ọkọ wọn náà lè tún ọkọ rẹ̀ sí náà nǹkan téèyàn máa rò téèyàn fi lọ́kọ ọlọ́ba ẹ̀sìn alákọ̀ọ́kọ́ torí pé tí ọba sẹ́sìn àbòsí ọ̀sẹ̀ tóbìnrin bá fẹ́ ẹni tí ọ̀lẹ́sìn ẹni tó fẹ́ ẹjọ́ sàbòsí sí náà òkun nù tó ọba sì fẹ́ ẹni tí ọ̀lẹ́sìn àwọn ọmọ ẹ̀yọ́ padà ráàyè náà ẹ̀yin náà wà àwùjọ wa kẹ́ lóka tí ọwá yìí téèyàn bá fẹ́ ẹni tí ọ̀lẹ́sìn kò sí náà ẹjọ́ sàbòsí sí àwọn ọmọ tó ọba sì bí fún wọn padà ráàyè náà torí pé kò lámàánà àmàánà kíni kékeré ẹlẹ́kejì ọ̀nà ni wà agbọ́dọ̀ wù wà torí tí ò bá sí wà á obìnrin yẹn gbà tó lé ọkọ kọ́ ọ sí dáadáa kò sínú kó sí dáadáa kọ́ ọ sàjà ó jìyà tó tí èèyàn bá tún wá fẹ́ tí ò ní wà àwọn ọmọ èèyàn dẹni tó ṣe wípé wọn ò ní í ṣe tọ́ka sí dáadáa láwùjọ irú àwọn olùkẹ́kọ̀ọ́ kọ́ lọ́dọ̀ bàbá wọn kò ní ríwà rẹ̀ pọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pẹ́ni tẹ́ bá fẹ́ ọgbọ́dọ̀ ní làákàyè nítorí pé tẹ́ bá fẹ́ ni tí ò ní làákàyè tọ́kọlọ rẹ̀ ò ti ná ọkàn yóò lè balẹ̀ lé rẹ̀ ọkàn yóò lè balẹ̀ lé rẹ̀ ìṣẹ̀lẹ̀ ò sì lè dùn bẹ́ẹ̀ àwọn ọmọ tẹ́ bá wá bí wọn ò ní dúró dọ́gba nídìí ẹ̀sìn ọ̀lọ́ torí pé wọ́n ní gbogbo nǹkan lólóògùn yàtọ̀ sápọ̀ lè kó lè dá ìdọ̀wọ́ ìsọ̀tọ̀ wọn ní gbogbo àárẹ̀ ló lóògùn abábọ̀ abọ̀ ń parẹ́ ìbẹ́ni tó fẹ́ sóògùn ẹ̀ bàbá tí èèyàn lọ tuntun ní ti pọ́pọ̀ ni kí ni wọ́n máa lò tọ́ eléyìí jẹ́ ló ti jẹ́ ojúṣe pé àkọ́kọ́ kẹsẹ̀ sàtàlẹ́ ó jẹ́ bàbá fọmọ yín ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọmọ nígbà tẹ́ bá lóyún rẹ̀ tọ́wọ́ àánú yín ojúṣe lórí rẹ̀ òun náà ni kẹ́ mójútó ọmọ yín dáadáa o ẹ má jẹjẹ kújẹ sínú o ẹ má kọ́ ọmọ sínú o ẹ má mú kú mu o kẹ má kọ́ ọmọ sínú o ẹnìkan lóyún tún mu tí kó láì lóyún ọlọ́run sọ ti lé wọ̀ ọ̀wá mu tí ẹlòmíì mú ògógóró kó mu sẹ́pẹ̀ eléyìí kan burúkú tù gbogbo òmu kú mu ní mu sínú ẹnìkan lóyún wọn ní òun lè má jòrò kó kí ni wọ́n fi ń ṣe gan-an lẹ́yìn kí láǹfààní ẹ̀ torí di eléyìí ẹ má kú jẹ ẹ má kọ́ máa nú nínú àwọn kẹtù tẹ kí amójútó nínú ojúṣe yín ẹ ti bímọ tẹ ẹ bá bímọ nínú ojúṣe yín lórí ọmọ òun náà ní pé ní kí adé bá ti bímọ ẹgbẹ̀rún fọmọ létí ẹgbẹ̀rún fọmọ létí ẹnìkan bímọ ọbẹ̀rẹ̀ sí ní jó ọbẹ̀rẹ̀ sí kọrin fọmọ létí ìrún wọn sì kókè fọmọ létí nígbà tó gbọ́ ọmọ pé ó ní hajj alẹ́ sọ̀láàtì sọ̀láàtì báwo náà so ẹ ẹ rí i pé kó ṣe kó ṣe pàtàkì pé ká kọ́ nípa àmọ́ obìnrin tí ọmọ tí ọmọ ọ̀run pé lórí kí ló fẹ́ wí yóò kàn máa wíwú kú wí ni torí ẹ ojúṣe ọkùnrin náà ń lo ọkọyàwó rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn òkèké ni tani ọmọ akóbìnrin tani ọmọ akóbìnrin àti àwọn akóbìnrin rí nígbà ló kú olé ọkọ náà ni bákan náà ìwọ ìyàwó ó yẹ kí wọn náà kó o kópa nínú bẹ́ẹ̀ sì sọ ọmọ lórúkọ tó dáa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ́wọ́ àti ọ̀nà tó rúkọ tó fẹ́ sọmọ pamọ́ sí àwọ̀ ẹ̀ òjijì ló kọ́ kàn jábọ́ èyí àti pọ̀ sọ́nu ó sì wà unobjectionable kò sí ah so ibà àti ọmọ àpè ni ní màmá kẹsì ìyàtọ̀ wọ bí àpọ̀pọ̀lọ rárá o ara ọkọ̀ tí ẹ sọmọ ẹ̀ ní sọ so ẹ ẹ̀yin náà kópa ń bẹ̀ ọkọ̀ wa ó kọ̀ ó lè fẹ́ sọmọ ẹ̀yin náà rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà wọ́n máa wò pé táwọn bá fi lè so ọmọ kó tó di jọ́kèjì ọmọ ẹ̀wúrọ̀ àkídà nínú òsì tí ó sọ ọmọ ẹ̀jọ́ tí ó rò àmọ́ tiẹ̀ ní fáìnà òsì tó burú kí ìyàwó rẹ̀ náà kọ́ bá kọ́ bá dá sí torí ẹ̀kẹ́ má lọ sọ ọmọ lórúkọ burúkú àbókọ tí sẹ́rí àníkẹ́ má sọ ọmọ nírú rẹ̀ àbí kẹ́ má lọ sọ ọmọ lórúkọ àwọn kèfèrí bákan náà nínú tó tún yẹ kẹ́ mójútó ìyá ọmọ òun náà ní kẹ́ fárí fún ọmọ yín tó bá di jọ́kèjì lọ́jọ́ tẹ́ sọ lórúkọ ẹ sì ti lè sọ lórúkọ kó tó di jọ́ yẹn o bákan náà òdi wọn ọrùn yẹn kẹ́ ẹ ti ṣe sàárà kẹ́ ẹ pa ẹran àkíkọ̀ fọ́mà ẹ sì mójútó kọ́jẹ́ pé àgbò méjì tọ́jú ara wọn tó ní ìhó lórí ilẹ̀ pa fọkùnrin ẹ̀yọ̀ kan lẹ̀ pa fóbìnrin léyìí tọ́jọ́ gbà nínú ọ̀rọ̀ àwọn olùkọ́ ẹ̀yin ìyá ó yẹ kẹ́ ẹ fi kọ́ ọmọ yín báwo ni ó sì rọrùn fún láti máa wí gbọ́dọ̀ tẹ̀wé la ilaha illallah ọmọ yín láti kéke nígbà tó wọn sọ tátátáta la ilaha illallah la ilaha ẹ̀rí kan wọ́n pè la ilaha illallah la ilaha nígbà tó wọn bá fi dúpẹ́ bí ẹ̀rí kó ti sọ lẹ́nu ọ̀dọ̀ ìyá lọ pọ̀ sí bàbá ti lọ wọ́n jẹ wá fún ẹ̀yẹ mójútó la ilaha illallah ẹ̀ tó fi kún fún la ilaha illallah muhammadu rasulullah ọ̀rọ̀ ọ̀rùn kọ́ láti hàn subhanallah alhamdulilayi allahu akbar wala hawla wala quwwata illa billah ẹ máa kọ́ ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ fáwọn ọmọ láti kọ́ àwọn olùmọ̀ nípa tẹ́rìbìyà nípa education wọ́n ní àwọn ọmọ tẹ́rì yẹn kọ́kọ́rọ́ wọn ṣá tẹ́ ẹ̀ máa ń sọ fún wọn láì lóye àyìnlẹ̀ kíákíá lọ mọ́ ọ̀hán gbogbo ẹ̀ yàtọ̀ sí káwá gbégbé fújì là ń gbé sí gbégbé nípa bísímì là yà á sí. àbẹ́rẹ́ rí kámẹ́ lọ́pọ̀lọpọ̀ lé lẹ́yìn máa ń gbé àwòrán ìsìnkọ́ ọmọ nígbà kúránì sí ẹnìkan kàn lọ gbé nígbà mọ́ jáde lọ lò ní eléyìí máa rí. ẹ dákun jẹ́rú bí àwọn ọmọ ọkọ̀ọ̀dúnra wọn omi gbóná wọn dàpọ̀ mọ́ tuntun gbogbo wa ni. torí ẹ kẹ ẹsẹ̀ sáà ní tẹ́ẹ̀ máa ń gbé gan eléyìí pàtàkì bákan náà ẹjọ́ jẹ́ pé láti lè yín lẹ́tì sí ní kọ́ ọmọ ṣe hàn kúránì fátì àlẹ́ hàn ẹbí gbogbo ara wọn bá ti ara ẹ bẹ̀rẹ̀ sí kọ́ máa yín torí tí wọ́n bá ti kọ́ látọ̀dọ̀ yín tẹ́ ẹ bá ti ránṣẹ́ sílé kí ó ọ̀la yóò rọrùn fún láti kọ́ nítorí dáàdì mi má mìíràn àwọn náà mọ̀. tó àmọ́ dáàdì má mi wọn ọ̀dààmú pẹ̀lú ẹ̀ ẹ̀ fi lé ọmọ lẹ́nu ó ṣòro ẹ̀ wá fún àfa ní gbódídí sán wípé kọ́ máa kọ́ máa wọ́n máa kọ́ pé alhamdulilayi ọmọ kà máa ṣeré ni ẹ sì má jẹ́ àwọn tí máa ń sàṣàkàṣà tẹ́ lọ gbé àfa àwa pé máa kọ́ máa lé ọmọ onímọ̀ o kì í ṣe pé o ọmọ ò ní mà torí ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ló fi jẹ́ pé létí yín làáfà gbọ́dọ̀ wà gbàtà àfà àti jẹ́ púrúǹtù ẹtì ọmọ ẹsì ọmọ ẹlẹ́kùn náà lọ ń lè kí o torí pé al-ilmu yu'ta wala ya'ti ìyẹn máa lọ bá mà ní tẹ́ máa ń fẹ́ kọ́ máa yọ nímànù o ẹ fi ilẹ̀kùn náà lọ kọ́ kì í sì pé káfọ́ wálé yín ẹ̀yin náà máa wo gbogbo àfà àti ẹ bá gbà pé kọ́ máa kọ́ máa lé ẹ máa wọ́ ọmọ ká ni ahmed ẹ wá kọ́kọ́ ah, abdulsalam kí ló dé tẹ̀sán ká pẹ̀lú mọ́mí mi fẹ́ kọ́ lónìí màá lè mi ẹ́ òun ah, sì rú gbogbo ọmọ rẹ̀ wá bá yín lẹ́yìn tọ́ àrọ̀rùn kọ́ mo rí kọ́ torí ẹ̀ tọkọ yín bá fẹ́ sọ pé no màá gba màálìm fún ẹ no òjò ọmọ àlọ́lẹ̀ kí òní yóò súnmọ́ kọ́ ọmọ yín ó tètè má bákan náà tọ́mọ bá ti kọ́dún méje ẹ tètè má kọ́ ọmọ yín bí ó sì máa ṣe sọ́láàtì torí ẹ̀ eh, tẹ́ àbá kọ́ ọmọ ike kó ṣe sọ́láàtì láti kékeré kò lè rọ́ lọ́rùn láti ṣe sọ́láàtì tó bá dàgbà o sẹ́mi kọ́pọ̀lọpọ̀ ti di gbígbẹ láwùjọ wa ní ìsìn tí wọ́n ṣe sọ́láàtì wọ́n ṣe lọ́n àfijọ́ tí wọ́n bá dùn. torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé innal ghusuna idha qawwamtaha i'tadalat wa la yalinu idha qawwamtahu al-khashaba qad yanfa'u al-adabu wọ́n ní gíńgbà dání torí ẹ ọ̀pọ̀lọpọ̀ tí èè ṣe sọ láti lónìí láwùjọ wa wọn ò fi kọ́ wọn ni àmì lẹ́yìn òtó láwáwí kò tó láwìí jàre kò tó láròyè ọ̀ràn àyàn ní kí kálukú wọn mójútó sọ láti ṣùgbọ́n àmàna lọ́mọ tèmi jẹ́ fún mi àmàna ni tiẹ̀ jẹ́ fún ọ ọlọ́run sì fi kálukú léèrè ń parẹ́ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà. bákan náà ìpele kẹta kí lójúṣe obìnrin láwùjọ obìnrin nínú kẹjẹ yà àbí kẹjẹ yàwó àbí kẹjọ ọmọ ẹ̀yà wa àbí kẹjá burú àbẹ́gbọ̀n ẹ̀yà wa àbá burú àbẹ́gbọ̀n bàbá wa bẹ́ẹ̀ lóbìnrin jẹ́ obìnrin ò sì lè wà láyé kọ́mọ lẹ́nìkan lánàá obìnrin ò sì lè wà láyé kọ́mọ làwọn kan ti ń bá gbé kò sì lè wà láyé kọ́mọ làwọn kan lọ́rẹ̀ kò sì lè wà láyé kọ́mọ làwọn kan lákẹgbẹ́ ìgbà tóbìnrin ti jẹ́ nìkan nínú àwọn tó wà láwùjọ ó jẹ́ ẹni tó ṣe pé yọ́ọ́ máa á máa rí dáadáa kọ́ lára rẹ̀ láwùjọ ni kọ́mọ̀sì jẹ́ ẹni tó ṣe wípé yọ́ọ́ máa dárúgùdù sílẹ̀ láwùjọ torí rẹ̀ ojúṣe yín láwùjọ sí mọ̀lẹ́bí yín oníkẹ́ gbọ́dọ̀ jẹ́ kókun ẹ̀bí ọjà gbọ́wọ́ yín ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ àtúrí tútú lọ́kọ ọ̀sọ̀ bàbá àtìyá rẹ̀ dọ̀tá ọ̀sọ̀ gbogbo fámìlì dọ̀tá tẹ́lẹ̀ máa bi léèrè yóò ní ọkọ òun lóní kó wọn má ta sí yín má wàrà ọ̀pọ̀lọpọ̀ ọkọ ọ̀ràn yàwó pé kọ́ bàbá àtìyá rẹ̀ ẹjẹ abẹ̀rù Ọlọ́run ẹ má jà kún ẹbí o bákan náà àwọn alábàágbé yín àwọn alábàágbé yín ẹ ṣe dáadáa sí wọn o turkana nabi sallallahu alayhi wa sallam man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim jara gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kẹ́yìn kó máa ṣàpọ́nlé alábàágbé rẹ̀ bákan náà nínú àwọn nǹkan tó ti yẹ ká mójútó òun náà ni pé ó ṣeéṣe kóbìnrin kọjá ni ti ń ṣiṣẹ́ jẹ́ kí wàá rẹ̀ ọ́ da sáwọn akẹgbẹ́ rẹ̀ tẹ̀ ń bá jọ ń ṣiṣẹ́ àwọn obìnrin tẹ̀ ń bá jọ ń ṣiṣẹ́ kí sáwọn ọkùnrin o àwọn obìnrin tẹ̀ ń bá jọ ń ṣiṣẹ́ bákan náà obìnrin lè já kẹ́kọ̀ọ́ jẹ́ kí wàá rẹ̀ ọ́ da sáwọn obìnrin ẹlẹgbẹ́ rẹ̀ tẹ̀ jọ ń kẹ́kọ̀ọ́ tọ́ ọwọ́ ayẹ̀ká mọ̀ ipe láwùjọ wa lónìí àwọn ọ̀tá ẹ̀sìn Islam wọ́n ń wá gbogbo ọ̀nà láti wọ ẹ̀sìn Islam pàápàá alákòókò tá a wà ń bẹ̀ yìí ní nǹkan bíi sẹ́ńtúrì kan sẹ́yìn sí òní yìí báyìí wọ́n gbé ogun ńlá kan dìde eléyìí tó dá lórí pé àwọn fẹ́ gba obìnrin sílẹ̀ ìgbà míì ó làwọn ń fẹ́ kóbìnrin ó gba ẹ̀tọ́ rẹ̀ pé kó nà dọ́gba pẹ̀lú ọkùnrin eléyìí tí wọ́n ń wílé de kúkúrú pé what a man can do a woman can do better kìí ṣe pé a woman can do wọ́n ní a woman can do better kó tún ju ọkùnrin gan lọ ni mo rò pé ẹ̀yin náà ti gbọ́ ìgbà míì wọ́n máa sunkún rọ́ lórí pé àwọn fẹ́ gbẹ̀tọ́ obìnrin fún ẹ̀tọ́ rẹ̀ tí wọ́n jágbà mọ́ lọ́wọ́ wọ́n wá sọ obìnrin dẹni tó ṣe pé wọ́n ń ṣèpàdé oríṣiríṣi lórí rẹ̀ nítorí pé wọ́n wò pẹ́sì islam àti ṣẹ̀ríà rẹ̀ ó ṣàbò ṣíṣe wọ́n nítorí pé iṣẹ́ tí islam ní kóbìnrin ọmọ ẹ ṣe bí ìgbà tí wọ́n kàn kó sísàlẹ̀ ìwé ni ẹ sì mọ̀ pé tẹ ẹ bá ràwé tẹ fẹ́ kà ẹ rí i pé tó wà lókè lẹ́ẹ̀mọ kà ṣe ti sàlẹ̀ wọ́n ní sàlẹ̀ ìwé wọn dobìnrin sínú ṣẹ̀ríà islam wọ́n ní fùfú kan lobìnrin fi ń mínú islam fùfú rẹ̀ ò pé méjì wọ́n sì ń wò ó pé sísè ọkùnrin ló pò mú lérò fún un bí ìgbà tí wọ́n kà so obìnrin dẹrú ni torí de eléyìí wọ́n ní kí ló dé tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tó fi jẹ́ pé tí wọ́n bá pa obìnrin ìdajì díyà ni wọ́n san ìdajì díyà ọkùnrin ni wọ́n san fóbìnrin tó bá sì jẹ́ pọ́kùnrin ni wọ́n pa díyà tó pé pérépéré wọ́n san báwo lọ ọkùnrin sórí tí nàkí tóbìnrin ò ṣe bákan náà wọ́n tún ní kí ló dé nínú sẹ̀ríà Islam tó yẹ pé ìdajì ni wọ́n ń fóbìnrin ìdajì tọkùnrin ọgbà ni lóbìnrin ọgbà nínú ogún nígbà tá a bá fẹ́ pín ogún bákan náà wọ́n ní tá a bá fẹ́ kí wọ́n wá sẹ̀rí níwájú adájọ́ wọ́n níbi tí a bá ti rọ́kùnrin kan ó lóbìnrin méjì ni ó dipò ọkùnrin kan wọ́n ní kí ló dé tóbìnrin gan ò lè jẹ́ president wọ́n ní kí ló dé tóbìnrin ò lè jẹ́ governor lọ́dọ̀ tiyín kí ló dé tóbìnrin ò lè jẹ́ adájọ́ wọ́n ní kí ló dé tẹ̀yin sọ pé ìyàwó lè pọ̀ kó pé mẹ́rin ẹ̀ sì gbà kọ́ kó pé mẹ́rin wọ́n ní ṣe gbogbo eléyìí ṣé kìí sábò sí torí ẹ̀ àwọn ọ̀tẹ́sì Islam wọ́n ní tọrọ bá rí báyìí àjẹpọ̀ àwọn gbọ́dọ̀ jàjàlá fóbìnrin àwọn gbọ́dọ̀ gba obìnrin sílẹ̀ lágbàtàn níbi ìmúnisìn eléyìí tí Islam àti ṣẹ̀ríà rẹ̀ lẹ́nu wọn lọ́n tó mú sìn síbẹ̀ wá ni. àwọn wòye pé títẹ̀ lófin ṣẹ̀ríà kò láǹfààní kankan kò láǹfààní kankan fọ́mọ èèyàn torí ẹ̀ wọ́n ní í ṣe lọ́yẹ kóbìnrin dọ́gba pẹ̀lú ọkùnrin wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi tako àdámà ọmọ èèyàn tọ́lọ̀ ti dá ma wa pé gbogbo aláàmà ike wà lẹ́yìn sàtìdákẹ́rù kẹlùntà ọkùnrin ò dàbí obìnrin. ẹ mọ̀ pé ẹ̀dá tọ́lọ̀ ń dóbìnrin ó yàtọ̀ ẹ̀dá tọ́lọ̀ ń tọ́dọ̀kùnrin ó sì yàtọ̀ ọ̀rọ̀ lè má ti tọrọ kóbìnrin ó bú sẹ́kún ní ìsìn omi ẹkún ó súnmọ́ ju wọn púpọ̀ wọ́n máa da méje yìí ni ẹ̀yin mẹ́yẹ́rù rẹ̀ tí ó ṣẹlẹ̀ sọkùnrin tí ó sojú gbáwó nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ pé kíni bẹ́ẹ̀ ni torí pé pẹ̀lú bẹ́ẹ̀ lèyẹn sì lè da ojú ko gbogbo wàhálà lèyẹn lè fi darí àwọn èèyàn lójú ogun wọ́n bá jẹ́ kóbìnrin lọ́gágun wọ́n wá dojú ogun tán ó rí tí wọ́n yin bọ́ǹbù kan táwọn ọ̀tá ṣubú lọ lọ́ba bú sẹ́kún kọ̀mándà kọ̀mándà in chief kò ogun fọ́ọ̀nù kálukú òtúlẹ̀ nígbà tó gàba ti bú sẹ́kún káàní káwọn ọmọ ẹsẹ̀ àmọ́kùnrin tó sọ pé náà òòyìn dáa tún yin sí i so nítorí di eléyìí bọ́lọ̀ ń ṣe dọ́kùnrin yàtọ̀ sóbìnrin torí ẹ̀ báwo wá lẹ́yìn obìnrin ó ṣe gbara yín lágbàlá lọ́wọ́ àwọn ọ̀tá ìsìn Islam ẹ rí i pé wọ́n ń pọ́ǹpù etí obìnrin pẹ̀lú atẹ́gùn jojúmọ́ yarí fún wa yarí fún wa gbogbo tí wọ́n ní ó ṣe wọn dá yarí fún wa ìbòrí tí ò gbọ́dọ̀ ju hankachifu lọ lọ́yẹ kó máa lò ìyọkọ rẹ tún ti sọ́ di jẹ̀lbáàbù yarí fún bẹ́ẹ̀ ni wọ́n máa fọn fèrèsé létí gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ ọkọ lọ́lọ́ bí sẹ́ló dé lọ́ba pé ìyàwó yí padà ẹ̀mọ̀ká yẹ fóònù la wà ọ̀rẹ́ rẹ̀ fóònù rẹ̀ pé ah why are you not coming for outing pé no ọkọ àwọn ẹlẹ́sìn ni pé kó wọn jókòó nílé pé ah irú ẹ̀sìn ewo ah no no no wá yarí fún ni ah ọmọ pé what a man can do a woman can do better ah lónà bá lọ́ba ti rẹ̀ kẹ́kalẹ̀ kó tó dé lọ́ba wú àfi bíi bomubomu kí ló dé ìyá alágbájá ó tún kọjú síbòmí ó tún kọ́ ọkọ̀ pàkọ́ sí ọ sẹ́mi ọkùnrin ọkùnrin sì le pé kò sí wàhálà kò sí wàhálà <laughs> tó bá jẹ́ káwọ ẹni tó máa gbà òun náà wàá bẹ̀rẹ̀ sí dẹwọ́ rẹ̀ ẹ̀ ńgbà tẹ́ ẹ̀ ọmọ ẹ̀ jáde ńkọ́ ńgbà lọ pé jáde ni ọba jáde gbà yọ̀ǹda tó nítorí báyìí obìnrin tó ráwọn ọ̀tẹ́sì islam wọ́n ń fẹ́ kẹ́ pẹ̀sì tì ní o wàláhì wọ́n ń fẹ́ fi islam yìí sílẹ̀ nínú nǹkan tẹ́ fi máa sọ̀rọ̀ ayín lọ́wọ́ àwọn ọ̀tẹ́sì islam ẹ̀rí pé tóbìnrin bá ń bọ̀ nísìnyí ó múra bọ́lọ̀ ń ṣe ń fẹ́ kó múra so àwọn obìnrin kan tí wọ́n lẹ́sìn wọ́n bẹ̀rẹ̀ sí ní ká ojújú ojújú ojújú ojújú wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ nù ipò obìnrin tó múra bọ́lọ̀ ń ṣe ń fẹ́ ojújú nù ẹ dákun torí tọ́lọ́ sẹ́ni tó bora rẹ̀ lójújú ẹni tó sí gbogbo òdì rẹ̀ sílẹ̀ òun ẹ̀ ṣe wèrè Ah, a àdúpẹ́ fọlọ́n tọ́lọ́n ti kọ́pọ̀lọ́ tí wọ́n dorí kodò tó ń torí di eléyìí ọ̀dọ̀ wa yín àmọ́ ọlọ́run kìí ṣe gbogbo ẹni tọ́lọ́run bá pọ́nlé ní màá mà pọ́nlé à ń bẹ́ẹ̀ náà àwọn obìnrin náà tí wọ́n máa yín mú bẹ́ẹ̀ kí ni kí ni tófin ọlọ́run náà ni kí ni tí bá ti sọ síwájú pọ̀ gbọ́dọ̀ fòfin ọlọ́run ṣe yẹ̀yẹ́ nínú tó fi sọ́ra rẹ lọ́wọ́ àwọn ọ̀tá òun náà ni kò nímà kò sì ní èrò tó pé ó yẹ kó o máa kàwé kọ́pọ̀ máa wo dáadáa tọ́lọ̀ ń ṣe fáwọn ẹni tó mójú tẹ̀sìn ọlọ́ kà nípa ìdá tó bá àwọn ẹni tó sọ tọ́jọ́ tọ́ ọlọ́ tí wọ́n tẹ̀lé tọ́lọ̀ orí ìrè ó túnbọ̀ máa pé torí táwọn kèfèrí ń sọ̀n ọmọ àká lọ́mọ sítọ́ fáwọn àwọn tí wọ́n gbọ́n àwọn ẹni tí wọ́n máa ń tọ́tọ́ ọlọ́njọ́ yí eyín bó ṣe yí àwà. bákan náà nínú ohun tó tún yẹ kóbìnrin ó fi máa sọ́ra rẹ̀ òun náà ní kíkọ́ wo làwọn ọ̀tá ń hun ó torí pé ẹni tó bá máa burú ó súnmọ́ kó sọ̀ra fún ó súnmọ́ kó sọ̀ra fún gbogbo àwọn tàkúté tí wọ́n ti dẹ́ kalẹ̀ tó o bá mà wà á lè sọ̀ra fún. bákan náà nínú tẹ́tù fi gbara yín lọ́wọ́ ètè àwọn kèfèrí àwọn ọ̀tá ẹ̀sìn Islam oníkẹ́wò báwo ni tàwọn obìnrin tí wọ́n já sí nígbà táwọn játa báwo ni tóbìnrin wọn já sí nígbà tí wọ́n ta fi Ọlọ́run ọba wa ìgbésí ayé wo wọ́n ń ṣe gan-an kódà e, e, téèyàn bá wo àwọn ìlú wa pàápàá ń ro èkó yìí báyìí èyàn ò rí sampo tó pọ̀ sampo wàhálà tó bá wọn gbà wọn kò fi ọlọ́run ọba tì láwọn obìnrin tó fẹ̀sìn lẹ̀ ẹ rí gbogbo oríṣiríṣi àbùkù gbogbo oríṣiríṣi àbùkù wọ́n wá sọ wọ́n di gẹ́gẹ́ bíi àkísà àkísà tó ṣe é pé kálukú fi nuwọ́ tí wọ́n bá fi nuwọ́ tí wọ́n sì sọnù gbalẹ̀ débẹ̀ ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ lọ́n fẹ́ kọ́rọ̀ tí ó dà wọ́n sọ wọ́n di gẹ́gẹ́ bíi ilé ìtọ̀ gbogbogbò tó ṣe pé kálukú ọ̀tọ̀ ń bẹ̀ yóò sì pàtì ọmọ lọ obìnrin ẹyọ kan tọ́nà fi tún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin burúkú ṣe látàrí à ń kó wọn jọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn à ń kó wọn jọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn bẹ́ẹ̀ ló yẹ kẹ́yìn obìnrin mùsùlùmí náà máa ṣe ẹ lè lo mídíọ̀mù ilé ẹ̀kọ́ kó wọn máa bá yín kó àwọn ọmọbìnrin jọ ẹ̀yin màmá màmá ti lẹ́ experience tọ́pọ̀ ẹ máa train wọn ẹ lè lo mídíọ̀mù mọ́ṣáláṣí káwọn àìmà kí wọ́n máa bá yín kó àwọn obìnrin jọ lẹ́ẹ̀kan láàrè kẹ́ ẹ máa tírèèni wọn àbí kí n afẹ́ múnú ilé ayé yìí tá a bá ṣe tọ́lọ̀ tó gbogbo eléyìí báyìí ọ̀nbẹ ẹ̀yin tẹ́ ti experience ẹ kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ńlé ẹ tún kọ́ àwọn ọ̀rẹ́ wọn àwọn àwọn akẹgbẹ́ wọn ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ láwùjọ àwùjọ owó di ńtọ́ da eléyìí jẹ́ díẹ̀ nínú ojúṣe obìnrin kí wọ́n á là wọn wọ rẹ̀ ìwọ obìnrin pọ̀ ọ̀pọ̀ pípọ̀ kò sì síyàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin nínú ojúṣe bẹ́ẹ̀ náà ni ò síyàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin nínú wọ̀ torí pé ẹnìkan kì í sọmọ kẹ́nìkejì ó wá gbogbo apáta ẹrú ọlọ́run ọba ni wa kálukú ló níwọ̀ rẹ̀ ẹ jẹ́ ká mú pépèpè ìwọ obìnrin nínú àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn nínú sọlẹ́ẹ̀tì asọlẹ́ẹ̀tì tọ́lọ́run ọba ní kí a máa ṣe yìí lẹ́ẹ̀ lójúmọ́ ọlọ́run ọba kó túnbọ̀ fi rọ̀ wá lọ́rùn ẹ̀yin obìnrin ẹ ní ìwọ̀ nípa sọ́láàt amẹ́jíká fún eléyìí sàpèjúwe ẹ ní ìwọ̀ máa jáde lọ sí masjid láti lọ sí sọ́láàt ẹ̀tọ́ yín ni. ṣẹ̀ríà ọlọ́run ọba ó tọ́ka sí kó tọ́ sí obìnrin kó jáde nílé kó bá àjálẹ́ kó bá àjọsàn láti lọ ṣe sọ́láàt ní mẹ́sàlásì kò bá jẹ́ sọ́láàtì tọ́jú ọ̀ràn yẹn kò bá sì jẹ́ náfìlà gẹ́gẹ́ bíi tarawih tá a máa kí ní Ramadan kọtọ sálámójútó obìnrin ìbá àjọkọ ìbá sì jẹ́ bàbá rẹ̀ wípé kí wọ́n kọ̀ fún láti lọ sí mọ́ṣáláṣí kọtọ kí wọ́n kọ̀ fún lópin ìgbà tí ó ti jẹ́ wípé jíjáde rẹ̀ yóò bí aburú anabi sallallahu alayhi wa sallam wọ́n ní iza sta'dhanakum nisa'ukum bil-layli ila al-masjid fa'dhanu lahun wọ́n ní táwọn obìnrin yín tí wọ́n bá tọrọ yọ̀ǹda lọ́dọ̀ yín pé àwọn fẹ́ lọ sí mọ́ṣáláṣí lọ ṣe sọ̀láàtù lálẹ́ ẹ gbà fún wọn kún ọ lọ o ẹ gbà fún wọn kún ọ lọ. ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa tó bá jẹ́ pé lálẹ́ nu lọ́sàn-án kọ́ kò sí ní tó burú mbẹ̀. bákan náà kò sí ní tó burú nínú wọ yín ẹ̀yin náà lè ṣe lè máàmù fáwọn obìnrin ẹgbẹ́ yín ẹ lè ṣe lè máàmù fáwọn obìnrin ẹgbẹ́ yín gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ pé Aisha radiyallahu anha ó ṣe lè máàmù fáwọn obìnrin bẹ́ẹ̀ náà ló wá wípé Ummu Salama radiyallahu anha òun náà ṣe lè máàmù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sáwọn ọkùnrin o obìnrin ò ní ṣe lè máàmù fáwọn ọkùnrin o nínú wọ̀nyí òun náà tún ní pẹ́ lílọ sí sọ̀látù ìdẹ́yìn tó bá dijọ́ ọdún ọdún túnú àwẹ̀ abọ́dún léyà ọ̀tọ̀ wípé kẹ́yìn náà kẹ́ lọ sí ìd kọ́dà nàbì sallallahu alayhi wa sallam wọ́n fi hàn wípé gbogbo obìnrin pátá ńlọ́lẹ́tọ̀ kọ́dà ètí ìjáde rárá gbogbo wọn lẹ́tọ̀ láti lọ sí ìd nítorí kọ́lọ̀ wọn bó lè bá àforí ọjọ́ náà sí wọn táwọn náà lè bá nípìn nínú àdúrà táwọn mùsùlùmí bá ń ṣe lọ́jọ́ náà bákan náà sọ̀láàtù kùsùf sọ̀láàtù tá a máa ń ṣe ní tí ara òṣùpá bá bo òye òrùn mọ́lẹ̀ eléyìí náà kò sí tó burú káwọn obìnrin náà lọ masjid wọn lọ sí pẹ̀lú àwọn mùsùlùmí tá a bá bọ́ sórí zakat nínú ẹ̀tọ́ yín òun náà ní pé kò sí tó burú wípé ká ẹ yọ zaka owó yín àbí ká ẹ fowó yín ká ẹ fi ṣe sàrà láì gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ yín gbàyọ̀ǹda báwo ẹ̀yin lẹ́ lówó yín ńgbà tẹ́ ìṣẹ́rú gbàyọ̀ǹda báwo ńgbà tí èso wọ ọkọ ẹ lẹ́tọ̀ láti mú nínú owó yín kẹ́ yọ zaka ẹ sì lẹ́tọ̀ láti mú nínú owó yín kẹ́ fi ṣe sàrà nítorí pé kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú eléyìí báyìí bákan náà ọlọ́wọ́n bá wa ó tún fi hàn wípé ẹ lè sọ àsọtẹ́lẹ̀ ṣáájú kẹ́ ẹ tó kú pé ìdákanu mẹ́ta dúkìá yín báyìí báyìí ni kò fi ṣe báyìí kò fi kọ́ mọ́ṣáláṣí báyìí kò fi ràn àwọn mọ̀lẹ́bí yín tí ò ní jogún yín lọ́wọ́ náà lẹ́sẹ̀ rí tọ́lọ́ sọ pé min ba'di wasiyyatin yusi biha aw dayn nípa ọkùnrin ọlọ́run sì sọ nípa àwọn obìnrin min ba'di wasiyyatin yusina biha aw dayn. ìpè oníkàlùkù wọn tó bá sọ àsọtẹ́lẹ̀ ẹ̀yìn àsọtẹ́lẹ̀ rẹ̀ tá a bá múṣẹ láàtò pin dúkìá rẹ̀ tó fi sílẹ̀. bákan náà hajj nínú wọ̀nyí àbí nínú ẹ̀tọ́ yín òun náà ní pé ẹ lè lọ sí hajj pàápàá jùlọ hajj ọ̀ranyàn lópin ìgbà tí àwọn májẹ̀mú tá ń kó tó di pé àṣẹ hajj tó bá pé sí yín lára ẹlẹ́ni tí ó sì yín lọ tó jẹ́ mahram kódà kò tọ́ sọ́kọ yín láti kọ̀ fún yín nígbà tó ṣe pé hajj àkọ́kọ́ nù kò tọ́ sọ́kọ yín láti kọ̀ fún yín nígbà tẹ́ bá ti lẹ́ni tí ó sì yín lọ tó jẹ́ mahram yín tani mahram nínú kọjọ́ kọ́ yín àbí kó sì jẹ́ nìkan nínú àwọn mọ̀lẹ́bí yín tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fúnru rẹ̀ láti fẹ́ yín bákan náà nínú tó tún jẹ́ tọ́ yín oníkọ́tọ̀ kẹ́yìn náà kẹ́ máa ṣe àdáwà ilallah gẹ́gẹ́ bá ń ṣe ń pèpè sẹ́sìn ọlọ́run yìí ẹ̀tọ́ tiyín náà ni kẹ́yìn náà pèpè sẹ́sìn ọlọ́run kò sẹ́ni tí ó sọ fún yín pé máa pèpè sẹ́sìn ọlọ́run ẹ wo Ummu Sulaym tó ìyá Anas ibn Malik radiyallahu anha ìyá yìí ẹ̀sìn Islam ìgbà tó gba ẹ̀sìn Islam inú bí ọkọ rẹ̀ inú bí ọkọ rẹ̀ gidigidi ọkọ rẹ̀ yìí wọ́n ń pè ní malik ibn nadir oní baba anas ibn malik inú bí sí ìyàwó pé ìyàwó gba islam ìyàwó ò tiẹ̀ fi tiẹ̀ ṣe ìyàwó tún bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ rẹ̀ sẹ́sìn islam ni àwọn ọmọ gba islam ìyàwó tún dojú kọkọ ó tún ní ìwọ náà jẹ́ gba islam gba islam kó lè sóríire dáwà ọkọ bínú ó gbalẹ̀ sham lọ nígbà tó dé ilẹ̀ sham ó hàlákà sọ̀hún so ìyá anas Ummu Sulaym òun bá lọ bá Abu Talha wá kó n fẹ́ fẹ́ ọ wá sọ fún Abu Talha yìí pé màá fẹ́ ọ ṣùgbọ́n sọdá kíkan tí mo ń fẹ́ lọ́dọ̀ rẹ òun náà ni kó sọ yìí pé ashhadu an la ilaha illallah wa anna muhammad rasulillah wa uzawwijuka nafsi tó bá ti sọ bẹ́ẹ̀ mo fara mi mo fi fún ọ subhanallah da'wa ilallah yìí torí ẹ yéésà àwọn ọkùnrin nìkan ni wọ́n gbọ́dọ̀ pèpè sẹ́sìn islam ẹ̀yin obìnrin náà ẹ̀yin náà pèpè sẹ́sìn islam nínú wọ̀nyí nínú ẹ̀tọ́ yín nínú ẹ̀sìn Islam òun náà ni pé tí wọ́n bá yan olórí tí wọ́n bá yan olórí nídàkọ́ńkọ́ àwọn ẹni tó ní agbára àti táǹkókó tí wọ́n sì ní agbára àti tù àwọn ahlul halli wal aqd àwọn ni wọ́n kọ́kọ́ yan olórí fún wa eléyìí ẹnu àwọn olùmọ̀ pátákó kóbìnrin oníjọ́ kan nù wọn ṣùgbọ́n nígbà tí wọ́n bá wá gbókọ ẹni tí wọ́n yàn lólórí jáde sí wa gbogbo apátọ́ wa jáde láti fàtìlẹ́yìn wa hàn á ṣe bẹ́ẹ̀ yà obìnrin náà lẹ́tọ̀ọ́ láti wá ṣe bẹ́ẹ̀ yà kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú eléyìí nítorí pé gẹ́gẹ́ bí ó ti ṣe tọ́ sọkùnrin láti tako ìjólórí olórí bẹ́ẹ̀ náà ni ọ̀tọ́ sóbìnrin láti tako torí rẹ̀ obìnrin náà fi àtìlẹ́yìn rẹ̀ hàn ipò ń gbà ló lórí ṣùgbọ́n ìyàtọ̀ tó kàn wá láàrin ọkùnrin àti obìnrin ń bí ó ní pé obìnrin tí ó bá ṣe bẹ́ẹ̀ yà tiẹ̀ bẹ́ẹ̀ yà tiwọn ọ̀rọ̀ ẹnu lásán wọn ò fi sọ o wọn ò ní fọwọ́ wọn lé orí ọwọ́ ọkùnrin ọlọ́kùnrin o tọ eléyìí jẹba àwọn bẹ́ẹ̀ náà ni ọtọ́sóbìnrin kọjá ẹni tí wọ́n máa pèpè tí ó pe àwọn èèyàn lọ sí ìdíkan sí dáadáa tí ó sì máa kọ̀ fún wọn láti ṣàìdá bẹ́ẹ̀ bá ti ṣe rí lọ́dọ̀ Aisha radiyallahu anha báwọn tiẹ̀ máa ṣe bẹ́ẹ̀ títí tó fi dọ́dọ̀ àwọn olórí wọn máa ń kọ̀ fún olórí láti ṣàìdá bákan náà aljihad obìnrin náà ó lẹ́tọ̀ọ́ láti ṣe jihad oríṣi kan nínú oríṣi jihad méjì tó wà jihad kan wà tó ṣe wípé jihad alọ́bọ̀tajà ni jihad kejì nínú oríṣi ọ̀nà tí jihad pín sí ó ní jihad ọ̀tá gbógun wa bá wa ń lé ni àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ẹnu wọn kò lórí pé tọ́ta bá gbógun wá bá wa nílé tó gbé ká wa mọ́lé ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí àtọkùnrin àtobìnrin tí gbogbo wọn dáàbò bẹ̀ sí wọn. eléyìí kò yọ obìnrin sílẹ̀ ìyẹn tí ọ̀tá bá gbógun ká wa mọ́lé gbogbo apáta lájàjà láti gbẹ̀mí wa lẹ̀. nínú ẹ̀tọ́ yín ó pé Islam ó fún yín ní ẹ̀tọ́ wípé ẹ lè fi àwọn èèyàn kan lọ́kàn balẹ̀ wípé màá bá olórí sọ̀rọ̀ wípé kí wọ́n má fọwọ́ kàn yín nínú àwọn kèfèrí ẹnìkan ò sì ní fọwọ́ kàn wọ́n tó ń ti gbógun là ń jà kí ẹ bó ti ṣe wáyé wípé Ummu Hani ọmọ Abu Talib ẹ̀gbọ́n fún Ali ibn Abi Talib òun fún kèfèrí kan wọ́n ní orúkọ rẹ̀ ní Fulan ibn Hubayra ó fún ní ìfọ̀kànbalẹ̀ pé àwọn mùsùlùmí ò ní pa ní ìgbà tá nàbí sallallahu alaihi lọ gba Ali ibn Abi Talib rẹ ni èmi ọ̀pá báyìí ni ha ọgbọ́n púpọ̀ ọlọ́ngbọ́n tí bá ń wa rere ọgbọ́n pọ̀ pa yìí sin ni ẹ̀gbọ́n àtàbúrò ìwọ ẹ̀gbọ́n sọ pé kò gbọ́dọ̀ bẹ́ẹ̀ àbúrò ni yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́mi pé ẹ̀gbọ́n pé ó sì ni wọ́n ń sọ̀rọ̀ ni wọ́n náà ń sọ̀rọ̀ lọ́ba àdìpọ̀ ń lura wọn lọ́ba àdìpọ̀ ń búra Ummu Hani àgbàlagbà àwọn oníjòròǹro ó mú mára ó sì lọ bá anabi sallallahu alayhi wa sallam ọsàlámà sí anabi sallallahu alayhi wa sallam ọba pa anabi ń wẹ̀ lọ anabi ní taanu ó ní Ummu ni Ummu ọmọ Abu subhanallah ẹkọ nu kí ẹsẹ pé sálámà ó ní tánu ó lè èmi ni ẹbí gbogbo yẹn náà lè mi ni ó ní Ummu gbogbo yẹn ní Ummu obìnrin obìnrin Ummu Hani ó ní ọmọ Abi Talib anabi ni ẹ máa wọlé ẹ máa rora mọ̀ ń bọ̀ bàtà anabi wẹ̀ tán ó mọ̀ á ní ní ẹni báyìí báyìí báyìí báyìí mo ti fi lọ́kàn balẹ̀ pé àní pa àbúrò mi ali ibn abi talib òun á sọ pé rárá òun ọ̀pá náà ni anabi sallallahu alayhi wa sallam wa ni qad ajarna man ajartiya ummahani àwa náà fún ẹni tó fún ní fàyàbalẹ̀ ní fàyàbalẹ̀ à ní pa subhanallah eléyìí ẹ̀tọ́ kan ni tí islam fóbìnrin tó yẹ pé kò sófin kan míì tó fún obìnrin nírú ẹ̀tọ́ yìí rí bákan náà nínú ẹ̀tọ́ eléyìí tó ṣe pé kò sí fóbìnrin nínú ẹ̀sìn Islam òun náà ni ẹ̀tọ́ àtijọ́ lórí kò sí fóbìnrin àjọ lórí orílẹ̀-èdè àjẹ gómìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí fóbìnrin ẹ̀rí sì pọ̀ jantirẹrẹ kódà ẹnu àwọn olùmọ́kò lórí pé irú rẹ̀ ọ̀tọ̀ kódà ọ̀rọ̀ tí wọ́n fi tì sí ọ̀dọ̀ Al-Imam Ibn Tabari ikú wọn sọ wípé kò burú a Ibn Jarir sọ bẹ́ẹ̀ ntí Ibn Jarir sọ ó dá lórí jíjà dájọ́ nìkan ni jíjà dájọ́ nìkan ó ní Ibn Jarir sọ. Sheikh Abdulmajid Zandani àwọn tí ẹ ṣàlàyé wọn nílùú òyìnbó gantan ti ń pariwo wípé obìnrin dọ́gba pẹ̀lú ọkùnrin kò súyàtọ̀ láàrin wọn wọn gbọ́dọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn wọn ní ibi tó dáa nílùú òyìnbó níbi fífóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ ìní ìdá márùn nínú ọgọ́rùn péré nínú àwọn obìnrin ti five percent ninety five percent yòókù ọkùnrin ni ọkùnrin ló occupy gbogbo lókè hàn